لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته Adúgbẹ́kún ọlọ́mọba, àfáwọn ìgbìlá ọba tí ó ṣe wá ní Mùsùlùmí, ó kàwá sínú àwọn tó jẹ́ kí oṣù ọ̀rọ̀ lọ́nà ọdún yìí tó bá láyé ọlọ́run àwọn ọjọ́ tí wọ́n ká ṣe ọkùnrin fọ́nà àtàwọn ìta àmọ́ ṣe lẹ́nu ọjọ́ tó kù yí ná àtẹ̀rẹ́ ọ̀dọ̀ ọlọ́run tó gbà ọlọ́pẹ́ kàwà sínú àwọn tó yẹ ọ̀rọ̀ sí nínú òsì yìí ọlọ́pẹ́ kàwà sínú àwọn tí ọlọ́run ó fẹ́ràn nínú òsì yìí ọlọ́pẹ́ kàwà sínú àwọn tọ́lọ́run ó gbàṣẹ wọn nínú òsì yìí tọ́lọ̀ kó kàwà sí àwọn tó sàbórí lè fọ́lú oṣù yìí àmìnà tọ́lọ̀ kó kàwà sí àwọn tó sọ̀rọ̀ màlùjẹ́nà ní oṣù yìí àmìnà tọ́lọ̀ kó kàwà sí àwọn tó yẹ kókò ọmọ ní oṣù yìí àmìnà àtàwọn òbí wa àtàwọn ẹ̀gbọ́n wa àtàwọn àbúrò wa àtàwọn ìyàwó wa àtàwọn ọkọ wa tọ́lọ̀ kó sílẹ̀ ìfẹ̀fẹ́ ní sábà sọ òun ni alùjá ara tó tẹ̀sẹ̀ yóò Ìjọ́ni tábà máa sọ orí alùjáhàrátù alùjáhàrátù kẹfẹ̀ẹ́ jùlọ wà àfáàrùn-ún alàìmọ̀ṣẹ́mà. wọ́n tún tọ́pìkì náà sí open display of immorality and its effect on the society. ẹ sọ fáwọn yẹn dábẹ́ ẹ̀yìn gangan náà Ẹ̀fà ọmọ kékeré yẹn lẹ̀ yẹn pé gbogbo ẹ̀fà wọn lẹ̀ wọn kiri làwọn. Náà, wípé láwùjọ wa lónìí, what is observed is that people are not only immoral, but they display the immorality with impunity no retreat, no caution, no self-control. Discipline is thrown into the wind and everybody does the way he or she likes. Irú kan yìí, ọ̀nà ń pè ní àgbùjá Ànábì sallallahu alaihi wa sallam Ànábì sọ fún wa nínú àdíjì ìmáàmù Bukhari àti ìmáàmù ọwọ́ ti ìmáàmù Bukhari máa lò Ànábì sọ wípé kullu ummati mu'afan anybody náà ó máa lè ó máa lẹ́bí ni ọlọ́run ọba ṣe tán láti tàbójúkú òfin kọ́nà ló bá ṣẹ́ ilẹ̀ ìlòjò àdìrí àtàwọn tó ṣe wípé nígbà táwọn bá ṣẹ̀ tán wọ́n tún bóòsì pẹ̀lú sábàtẹ̀ lọ́nkan ó tún bóòsì pẹ̀lú pé báwọn ṣe nìyí ó tún pẹ̀lú míì sí ọba pẹ̀lú míì sí wọ́n á tún wá sọ ọ́ di nǹkan tí wọ́n á máa kọ̀mùsáì. Àlẹ́bí ní gbogbo àwọn ìjọ ogun pátápátá. Ọlọ́ọ̀ba àwùjọ ọlọ́ọ̀ba ó kàn wọ́n àfàwọn tí ó bá ti gbé èdè ó kún lé display their simple act. Àlẹ́ ìtọ́sílẹ̀ wọn fẹ́ sàlàyé fún wa. Irú ẹ̀gbáǹpù kan yìí àdísì Bukhari sọ pé wà iná mínà majana àdísì máa mú sọ pé wà iná mínà ìjùhá nínú pé èèyàn ti sílé ẹ̀ṣẹ̀ rẹ̀ ó tún lè òun ni wípé kárí èèyàn àyà àmàlà rọ́jú lóbi lẹ́yìn àmàlà èèyàn wà tí ò dáa kan ó ti lóru ìtọ́tún access in a simple way in the night where he was covered. He was not exposed. Allah shielded him. But this same person, from my friend, in the day, وقد الله عليه after Allah shielded him, فيقول, he will say to other people, يا فلان Amekul Farihata Kaza wa Last night I did so, I did so, I did so. Àdébísọ́lá sọ́lá ní títẹ́ kọ̀ọ̀sọ̀ tó bá wá jí, aṣọ àṣírí tọ́lọ́run ọba ti kàbú. Òun fún ara rẹ̀, ìyá ṣètò sáfẹ́ràn wá ní àlẹ́. Yóò mọ̀ sí aṣọ àṣírí tọ́lọ́run ọba dàbò á máa ti kò fún ara rẹ̀ that he will not limit his impunity to the after itself, but he will want to brag by it. Kí ni mú yàn? Kí ni mú yàn ṣe rú ìgbà yìí? Jọba, ṣe rí tàbá ti wo bí morality bí wà láwùjọ wa àti tó fàá the first thing tí kọ́kọ́ máa ń dá wàhálà alẹ́ kóso pípọ̀ á ní pọ́ìntì sí ẹ jẹ́ ká mú píkṣọ̀ tí kò á ní ti di nípa àwọn ìjọ lóòtù. The people of Lu, Allah sent Lut alayhi salatu wa salam to them. But ibi tí wọ́n bàjẹ́ dé pẹ̀lú nǹkan tó ń ṣe, they were involved in homosexuality. And when the angel came to know as he death, àwọn wọ̀nyí iná àwọn tó ń lé àwọn angels wá not knowing that they were angels. Bí ẹ bá ti wo ọ̀rọ̀ tó wọ́n bá sọ fún wa nípa ànábì lóòtù àti tó bá wọn sọ, a máa bí tí ọ̀rọ̀ the fear of immorality ibi tí pé ọlọ́wọ́ bá ń sọ fún wa súrátò Hud pé anábì ló tún sọ fún àwọn ìjọ rẹ̀ pé áà yà káwé ẹ̀yìn ìjọ mi àáhùlá ìbánáàtì lónà àtàrù lápò ilẹ̀ tó fẹ́ lójú kì wá sí lójú àwọn àlejò wa ẹ ti tẹ́ lọ́rùn àwọn aráàlú mà yé pé ẹlẹ́sẹ̀ ni wọ́n mà kó ní bàjẹ́ mi wọ́n mà pẹ́ sí èmi gbọ́rọ̀ mi Tẹ́ẹ̀kan lórí sí ọlọ́dá àwọn àlejò wa tó òfẹ́ kan máa ní. Àwùlá ìbànájì ó là àtàrà ìlàbùfẹ́ bá jẹ́ ìṣẹ́ àwọn ọmọ mi obìnrin lè ẹfẹ́ wọn. Fàtàkù wà ẹ parí ọlọ́run, wọ̀là àtòsùdú ní ìgbà ìdí, ẹ má dojú sí mi nípa àwọn àlejò mi. Ẹ má dojú sí mi nípa àwọn àlejò mi ẹwọ wọ́ọ̀dù bí adájọ́ ìlú lọ látòkùnkú ní ìgbẹ́ ìdì the first thing tí wọ́n kọ́ mú àwọn èèyàn tí wọ́n fi lé máa dìbẹ́ ìmọ̀ráìtì yàtọ̀ fún pé wọn ò níparí ọlọ́run lè pé kò ní sí jù lọ shamelessness anábì ní olówó látò ló lè bèèrè ìdí ẹ má dorí sí ní máa jọ ní yóò tẹ̀lé ó ní àlẹ́ ìtàgé kó mọ́ lóṣù lọ́rọ̀ sí tí kò sẹ́ni ẹ̀rọ tó ní ṣẹ́rí ọlọ́run ọba tí ó bá pàṣẹ níbi yàtọ̀ fún wípé yóò sọ ní Kùránì yóò sọ tí ó tọ́ ọba jẹ́ ló ní ó jẹ́ ká ní kò sí lára ẹranko lọ́lọ́ fi ìdí ń dá ọ̀rọ̀ ìmọ̀lá ìjọdé púpọ̀ wọn ni pé fílọ́sọ́fì táwọn èèyàn bí lòdó sí ayé wọn òun ni wípé kò sí yàtọ̀ láàrin èèyàn àtẹ́rápò ètò ọ̀sọ̀ náà nù wípé bàálọ́jì nìkan òun náà lọ́mọ èèyàn bí lòdó sí ayé àtẹ́bàtì ti wò ó tá a bá bira wa pé tí kì bá ti ọ̀rọ̀ ẹ̀sìn bàbá bí ra wa pé rationality ni rationality wo òun láti sọ pé àkótọ́ kí ọmọ máa báyà rẹ̀ sùn bàbá bí ra pé tàbá rọ̀rọ̀ ẹ̀sìn ẹjẹ́ ká sọ rationality àlebi tó níbi kan tàbá sọ pé lábájá ilé ìyá rẹ̀ láwájá yìí ní bàbá nínú ìran ọmọnìyàn ní ìyá àti bàbá ti wà lọ́dọ̀ ẹranko ìyá nìkan ló wà kò sí bàbá ẹni tí ó tó má yẹ ẹran nìkan ló wà kò sí bàbá lóbi ṣe wípé fọmọ náà bá lè kí èrú róòlù yẹn kò pọ̀ pé ìta wàá kà ó ní pé kí fìjì yẹn kan pọ̀ kan pọ̀ kan pọ̀ tó bá ṣe pé ìyá ló bá bí ọmọ tọ́mọ náà bá bẹ̀ kalẹ̀ jẹ́ kó ṣe fọ́mọ náà pọ̀ sí ìyá rẹ̀ gbogbo ẹranko ló ṣe dé ara rídì tẹ́lá ọ̀gbọ̀rọ̀ fi ṣe rù bọ̀bá ní táìta bá bẹ̀ kalẹ̀ sọ wípé filosofi táàmà lò náà lè jọ ọmọ nìyàn o gbogbo nǹkan tẹ́ ẹranko bá ti lè ṣe ẹ̀bẹ́ yẹn náà bá ṣe rù sí ìrànlá tó bá ti bẹ̀ òsínbà ti lọ ayé ìgbà táà ẹ̀rí ọlọ́wọ́ ọba nígbà tí sọ́rọ̀ àwọn kìkèrí fún wa ọlọ́wọ́ ọba sọ pé àǹtáǹsàbò àdá fẹ́rẹ̀ mú ẹ̀ ẹ̀sìmáwó òyà àkìlò ṣé ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ̀ kan gbọ́ tẹ́ ń yé ni àdúgbò nílà àkáàdì inú fún ilẹ̀ àkàlà àdàám bí dábàá náà ìjọ jẹ àtijọba irú ìgbésí ayé yẹn náà ni wọ́n ń pọ̀ sí ni wọ́n ń kú sí báwọn èèyàn. tọ́jú tó wọ́n ti kọ́ wá da burú òní pé society máa wá ní nọ́ọ̀mù tó bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣe náà kọ́ á máa wò pé táwọn yóò gbà lọ́wọ́ mi kí ni wọ́n kọ́kọ́ ṣe òun ni wípé wọ́n sọ àwọn kàbúrú tàbí mọ̀rántì wọ́n fún un lórúkọ tó dáa. wọ́n fún ní orúkọ tó dáa they gave back me good name of palatable name ẹ̀yìn ó rí pé nísìnyí tó ń bá ṣe wà náà tó ń báwọn èèyàn ṣe sí ìgbéwọ́yá àwọn àwọn òkè ẹ̀tọ́ kò sẹ́yìn ìdára tó fẹ́ ká tó ló ń dìnà tó ó ń dìnà lọ tó pé yóò tún ọ̀sẹ̀ ọ̀fẹ́ kò sẹ́yìn ìdára tó fẹ́ ká tó ló pé ni ọ yóò tún ọ̀sẹ̀ ọ̀fẹ́ kò sẹ́ tó dábàá pé olè ni ọ́ yóò tọ́jú ọ̀rọ̀ ẹ̀ kí ni the first step náà kọ́kọ́ ṣe lábúrò fi lè balẹ̀ wọ́n fún àwọn báìsíìsì yìí ló kọ tí yóò ṣe é gbà wọlé àkọmọ yahoo ní yahoo mọ́ àlè ló lè mọ́ ẹ́ a sọ pé ó ń wọ́pẹ́ tẹ́kùn lọ́wọ́ pé bá ti ń wọ́pẹ́ ìtumọ̀ ẹ̀ pé ẹ̀rọ ìdí ti Impact bá ti aburú rẹ̀ lọ́kàn rẹ̀ ẹ tó mẹ́sẹ̀ sí náà pé sí ìyá máa olóòṣe fọ́ọ̀mù rọ́ọ̀lù wọ́n tẹ̀fẹ́ rọ́ọ̀lù gáà wọ́n á ní táìkì ogini wọ́n á fún olóòkọ tó ṣe pé ẹ̀mí ó gbà then ẹni tó ṣe yí pé ó mú tí kò fẹ́ gbà lọ́kùn sí má olóòfẹ́ lọ bá a ti ń bá wọn ṣeré yẹn ní tí wọ́n ń ṣe fún wa ni pé wọ́n fẹ́ káwùjọ àtẹ́tì tẹ́ bá ti àtẹ́tì ẹ̀sán ẹ̀yìn díẹ̀ ní ojú pé ló bá tẹ́ ẹ̀ bá ṣe é ẹ́ sì bẹ̀ kiri kọjá afẹ́ ẹ̀fẹ̀ kan bẹnu àtẹ́yìn. tọ́ alákọ̀ọ́kọ́ nù lóòótọ́ o a lè ṣàfẹ́kù kí bàjẹ́ bá wà láwùjọ ṣùgbọ́n ẹjẹ́ ká gbìyànjú gbogbo nǹkan tọ́lọ̀ bá ti pè láburú dáadáa mọ̀ láburú láwùjọ wa ẹ má jà á pẹ̀lú ọkọ̀ tí ó jẹ́ ṣe ẹ̀ṣẹ̀ bá ti ń pè lóko tí ń jẹ́ yẹn gangan òun ni ó máa bí ṣéèrè sọ́kàn àwọn tó ń ṣe bẹ́ẹ̀ bá ti lè rìbí ìdí bẹ́ẹ̀ ti tẹ̀ pé lóko tó dùn àbókọ tó ṣe wípé wọn ò ní pìlẹ̀ kò sí bá blue ìran ilé mú alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run àníṣòsọ́nà ní mú yé wa pé mo gbé ní bọ́ọ̀dù sábà wọ́n pẹ̀lú sándàdì ọlọ́run àtànábì àti sándàdì ẹ̀dún bá ní làákàì kò ṣe kan tó ráì ẹ má jà celebrate wọn. ibi tí wàhálà ti dé òun ni pé gbogbo àwọn èèyàn tó ń ṣe nǹkan aburú pátápátá láti celebrate bàbá ìsìnkú wọn ti lẹ́dún tí wọ́n táà ń pè wọ́n ní pé à ń pè wọ́n ní mọ́dẹ́lì of people to follow à ń dé ìlú wọn à ń yí wọn à ń fún wọn lẹ́dọ̀ọ́ fẹ́ àwọn là ń kó lógún àwọn là ń fi àwọn là ń bá sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá fi wọ́n ṣe ìtẹ́ ìwé ní pé káwọn èèyàn kọ́ sí wọn kò ní mójú mu lẹ́yìn àtẹ́bá sẹ́lẹ̀ bírèkì wọn káfíẹ̀ ẹ̀sìnlẹ́gbẹ̀ẹ́ tó kọjá là òun lẹ́bi rí i pé àdájọ́ ló gbogbo ìwé ìrìn àlẹ́ ìsàbí fún ọ̀rọ̀ ìdúró rọ̀ sí ìlú lọ́pọ̀ tẹ́lẹ̀ nípa tó ní làákà ìmọ̀ yìí ìgbé lọ́pọ̀ tí àbá fẹ́ ta burú èrò ló dé tó bá burú yìí fẹ́ tó wá dì sí rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ ẹ̀ ìjọba èèyàn tí ń ta burú máa ń fẹ́ kí òun pọ̀ ní torí kó wọ́n fi fi ṣe kù mọ́ ẹni bá ta burú ní máa fẹ́ kí òun pọ̀ kó wọ́n fi fi ṣe kù mọ́ ara tí ó wà fẹ́ ní wípé ara máa gbìyànjú ọ̀nà tí ó fi wà láwùjọ ọ̀nà orí ó gbà a máa ṣe dáadáa fáwọn èèyàn a bá ṣe títì yìí ara ọ̀rọ̀ yẹn lè wé a ti gbogbo tó máa tó sí ẹ̀ sọ̀rọ̀ ọ̀pá ẹjẹ́ àpàdà sí standard tẹ́sí wa sọ tí kọ́ọ̀tù ọ̀wà dáadáa náà sọ pé ìbọ̀ ká tó sọ pé ibo lábájá náwó sí ibo ló ti rówó làkọ́kọ́. ìkejì ó wá pé ń bá pẹ̀ nìkan lẹ́yìn ààrẹ ààrẹ ọ̀nà tí ìjọ́tẹ̀ ní ẹ bá da sọ́rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ni tàbá òkú ní lágbàjá ìfẹ́ ẹwọ ẹmọ́ wọlé ọmọ ṣe dáadáa sí ìlú ọmọ tó báyìí àmàmà ó lè rí àwọn ń sọ débi pé yẹn kódà gan à ó lè fáwọn ó lè wà jẹ́nà sáwájú ẹ̀ ìta ìdí ó lọ́wọ́ ẹ̀ tí máa ń sọ rú ẹ̀ pé èèyàn tó bá jẹ́ olè ẹ̀kọ́ ìyàwó àbẹ́yẹ̀ tó jáṣẹ́wó ẹ̀kọ́ ìgbìyànjú àtúwẹ̀ ìtàbí ní ìgbàlẹ̀ ọ̀fẹ́ àbẹ́yìn àtúnṣe pé ní ìsinmi ọ̀mù tí ní tẹ́pẹ́ ní nǹkan àdé ẹ̀gbáàmù tẹ́ ìkan fáwọn èèyàn ní tí bá ti bọ́ọ̀ fíkà ti dáadáa táwọn ìjọ ọlọ́run bá nù kò sí bó ti ẹ̀mí èèyàn burú tó tí ò ní dára tó náà pọ́ ní ìfún ìfún tí mo bá bí ibẹ̀ nú àwọn àgbà pèmí níta ní àgbàlagbà fìràwùn àbí ọ̀gá tábàbàtà ni àmọ́ fìràwùn lóore tó ṣe fún Mùsá ó

tó àwọn àtẹ́ra ẹlò ń kà ní ilé fún lórí lórí iṣẹ́ tó rí ẹ̀ ló wá mú ọkọ̀ tó wá bàrí sára lẹ́rú tó fi àwọn náà ṣe ní ìmà ọmọta àmọ́ ń gbà sí ìrànlẹ̀ tó tó fi àdárọ̀ búkú fún àlá èmi ọlọ́run bá tó ga jù ọlọ́run kò bá sí ìrànlẹ̀ bẹ́ẹ̀ náà làwọn tó bá ti wà láwùjọ wa tẹ́lí ẹ̀sáàpù tẹ́rì lè bẹ́yà bá ló owó tó wá ní yìí ó wá wo ọ̀rẹ́ rẹ̀ ogun 10 million ó wá ládùúgbò rẹ̀ ogun 20 million owó kọ̀líkì rẹ̀ ogun 30 million tí ẹ̀dàdà ní tẹ̀lára bọ̀bí tẹ́ fún wà fún yàrá ìgbàlá bí ó ṣe fún wọn sí ẹ̀dàdà rẹ̀ ní tẹ̀lára ó gbé dàbí kí ló tó fi bèèrè kò bẹ̀rẹ̀ ibi tó yẹ kó ti bẹ̀rẹ̀ àdú ọ̀dí mo ti dára sáwọn kan bẹ́ẹ̀ náà lẹ́ńtò náà bá ṣe dáadáa sáwọn èrò ọlọ́run òbí rẹ̀ tẹ́ fọ́ọ̀tì pé òkun tó ìlà sí ní tó ṣe láti kóbi àdí ọlọ́run tó wá dáa kọ́ ọwá ṣe dáadáa sáwọn ẹ̀dọ ọlọ́run ọba ọlọ́run ọba rẹ̀ ọwá sáà ìdáàsì ẹwà léèyàn dáadáa tó lé léèyàn dáadáa torí náà ẹni bọ̀dì tí gbogbo wa bá mà lọ́kàn wa ẹ má jà á máa gbàwé èèyàn tí kò jíṣà torí oore wọn tó lọ́dọ̀ wa bóò ni wọ́n ṣe jẹ́ lọ́dọ̀ ọlọ́run bóò wọ́n ṣe jẹ́ ní tí tàbá gbé mùrájì kàìsàn ṣe jẹ́ láti wò kìí sọ̀rọ̀ bó lóró wá sí lọ́dọ̀ wa. so bó bá ti rí bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì ní la taqulu lil munafiq tẹ́lifíṣì ẹni tó bá jẹ́mù náà sì ti nu yín tí ó wà ọ́fíláì tí ó ọba gbọ́ tó bí kàǹfà nílò lásán ni àmọ́ ó tẹ̀lé ẹ má pè é lórí yín Don't give me the title of the leader the monarchic among you eh? don't place on him the greatest title pẹ̀lú lẹ́mọ̀ hẹ́lì fàdínàwó èyí yàtọ̀ sẹ̀yìn dákùn pàpàtàkùn rọ̀bàkùn tó a fẹ́ lóòótọ́ ọ̀gá yìí ló bá jẹ́ ẹ̀tìmọ́ ọlọ́run ọba yìí bínú ẹ̀tọ́ ọlọ́run ọba yóò yọ ọ́ lójú òun lẹ́yìn gbé lọ́gà yìí so àwọn nǹkan tí morality ti ń lọ láwùjọ wa òun ni wípé ó ń kálukú gbà pé níjọ́ tó rí ẹnìkan wá sí níjọ́ dọ́ọ̀yàn lẹ́sìn yẹn dáadáa bẹ́ẹ̀ kọ́ ò sáńdáàdì ọlọ́run àkọ́kọ́ torí náà alhassan al-bakri rahimahullah ó ní arba'un mamduna fihi 14 wùfẹ́ bá pẹ̀sẹ̀dìdà this morning anyone who possesses any of this four or he possesses all of the four kánà kánìlà they will be a nearly perfect person. ومن تعلق بواحدة منهن وسبع has one among these four كان من صالح قومه he will be among the best among the people. If you have all the four, you will be nearly perfect. I didn't even use one nearly because nobody is perfect. Huh? If you have all the four, you will be close to perfection. If you have any one of it, you will be one of the most righteous people among your people. What are the four things? One, Dinun Yoroshigo. If you have deen, your duty with Allah, you have the right concept of worshiping and obeying Allah. Having a deed that guides your life. Having a deed that guides your life. That is the first one. وعقل يصدقه You have the right intellect that shapes you. It shapes your life. وحسب يصونه You have a noble family that you want to protect or protect you. Then wahaya yakutuhu, then you have shame that is guiding your life. Be ethic, religion, akulu, intellect, hasabun, a good family, wahaya then being bashful, being shy. The fourth are those things that make people not to fall into blazing display of immorality. Òun lè máa gbọ́ tí Yorùbá sọ pé a ah, tó mọ mẹ́ni tó ń ṣe ni. Tó mọ mẹ́ni tó ń ṣe ni wà á sẹ́gun ìyàtú lòwò. Ṣé o rò ní láàáká ìní òní àlééta ní kún rọ́jò ló rọ̀ ṣe rì? Ṣé o rò ní ìtìjú ni? Ìtìjú that this thing pass to be shy. What cause for it is because there's a public norm that everybody considers anybody that goes beyond that line to be an to be a non-upright person. But the first thing báwọn tó is playing morality immorality ò lè gbé wá change the norm. Number to change the government, they will now turn the righteous people in society to be minority. Once they are minority, uh, they will what they will find it difficult to correct what the majority are doing. So as I am, and how do you live your life? There is nobody in this life what life was what life was ever anybody done. What life was ever anybody done are people every one of us. One, every one of us is looking, is looking for who to please. Every one of us is looking for who to please. You want to please somebody. You want to please something. And the other one, you are looking for who to please you. Whatever we do, validation táwọn èèyàn bá rí lọ́dọ̀ àwọn tán fẹ́ píìsì wọn, fẹ́ kọ́mpútà wọn òun náà ní máa ẹ̀kọ́ lójú aláàbò kan sọ. if ẹnì kan bá jáde láti lólé with a good blood on him a beautiful one and everybody is passing through he say that how come this your blood is bad he will have a reason. the blood is good, on is good but if anybody anybody that he passes through say that is bad he will not be happy. Huh? if he be sure to say that. It must be bad for everybody to be giving this judgment on myself. Essentially, that norm, that uh, judgment is what is keeping some people from not committing evil because most people will not agree to it. Most people will not give him validation. But the first thing they will do is to change the perception of people about what they do. Now, somebody who is supposed to be born with me will call himself influencer. Somebody who is supposed to be called uh, a prostitute. Uh, today is very busy. So, and uh, by doing so, people will be patronizing them. When they patronize them, they make more money and influence through you. And when they get that you, they make you subservient to their desire, uh, you feel inferior to them. Now, if I ask us now, who wa ta jòkó yìí almost all of us, whether rightly or wrongly, whether internally or we pay lip service, tá a bá bira wa pé dídí nàìjà tí wọ́n ń ṣe lórí tv wa tí publicize how moral it is. ẹ̀rọ that is immoral. Àbí? But 70% of people who they see Mura is on Saturday. Yes, the subscriber is meaning that this thing is continuing because already our minds have been captured. We also pay in promoting it. But because we don't know what other people are outside will say, we would rather say what everybody is saying, despite the fact that what our mind does not go along to whatever what to say. So now, tell me, do you think that if this program is being aired uh, and nobody or 20% of people out of seventy percent, it's only ten percent that is subscribed to it. You mean they will continue? They will not continue. But already, they have made people to be celebrities. They feel that you should be looking up to them. You should, you, you should rather want to be like them. Eh? You should help them. So, and as a result of that, your heart has been captured. And if it is captured, it means you have already been was subjugated That if something is being done, even if you want to say anything, you understand, you think that well, somebody does it. So it's not about paying lip service to it. It's about not placing people who you know are immoral, not placing them on a high pedestal where they will be worshipped and celebrated. tó tẹ́ bá wá wò ẹ̀yìn ó rí pé ànábì lútu alẹ́ ìsọ̀lá àtùwọ̀sẹ̀lá was the prophet among his people the people that follow they were few but those people that follow you look at what the evil people were saying against them they said afriju ala lutin min qaryatikum innahum unasun yatatahharun the people of Lut take them out of your town Take them out of your city. They think that what they are pure. And the loot and the people were the one on the right path of purpose because the evil people are the majority. Then what the loot say? He said, لو أن يوزكم قوة أو آوي إلى ركن شديد. If I could have power against you, or I could have strong pillar, a strong family that I could use as a sort of strength to deal with you, I will do it meaning that, meaning that. You see, it's not enough for you to know that something is evil. If you know that there's no going to be consequences for committing it, you continue committing it. Yes, if you know that well, there are no consequences for committing, you continue committing because because there are two things that guide our life. One, there is this sense of shame. Two, the existence of desire. Sense of desire will tell us that do anything that will bring pleasure to you. Sense of shame will tell us don't do anything that will bring shame to you. But if those elements with which we enforce that shame, that shame is not there, then it means the sense of desire will prevail. The sense of how today, how do we spend our life? How do we do? First, please think about, me. take care of this five things. If you upright yourself, don't say because many people are doing it, don't join them. You see a single person who is upright in his society is a big threat to more than fifty people who are not upright. If you are in an office, and about nine people are corrupt and you are the only one that's not corrupt they will fear you as if you can do anything the devil is not that they are the one much in number because what your presence eh, is knocking something on their heart and because what they don't want to accept that they are evil they want to rationalize it human beings are not to rationalize anything with us if you commit sex you will say it's because our salary is not enough. For everything, human being done, there's because. cost. There's the If anybody kills another person, you will say that you see, eh, I will kill him because there's always because. for any evil thing that man does. But you have a way of rationalizing So to live your life, before you face order, be sincere with Allah about yourself. One, to take care of ilmullah bidik. Ilmullah bidik. Pay attention about what Allah knows about you. As we are meeting here, nobody knows what is going on inside the heart of everybody. Abi. but we know that Allah knows. If you want to relate with Allah, Relate with Allah with what Allah knows about you, not what people don't know about you. If you see that people are praising anybody, if people are saying he's a good man, it's of good conduct, before he could be asserted to be of good conduct, already Allah has already shielded his bad past. Anybody that contracts with good, and eh, his bad aspects Allah has you. For you to be good in the people, but then that bad aspect of you, Allah has protected you. Allah has provided. So now, if you now want to relate with Allah, you don't relate with the ignorance of people about you, rather with what Allah knows about you. Ilmullah What Allah knows about you is what you relate with Allah with. That is one of the ways that we will not be a that Allah, oh Allah, you have covered me. You have covered my evil. But I know I'm not that good. Huh? So you lift Allah so that what you can improve. So the first thing is check in Mulahi. What Allah knows about you. You should be able to do that yourself. The second one, after that, ilmu kabinam city. What you know about yourself what you know about yourself. Most evils that people do because they do it in the dark. Once they are engrossed in it, they want to bring it out so that they will not feel ashamed about it. And the first thing they start doing is that what they want to tarnish everybody with the same brush with which you do. They will say everybody is corrupt. Everybody is only now. I will tell you something, there's By doing so, it's weakening your immunity to God. Sẹ́ni kan máa bẹ tó wá kọ̀rọ̀kù, sẹ́ni kan máa bẹ tó jálẹ̀ rí, sẹ́ni kan máa bẹ tó ṣe ti rárí, kó kálukú máa sọ ti ẹ̀sìn jáde èdè òṣèlú náà, ìwọ̀n lórí ìdìnà. Ẹni tí máa ń kọ́ máa máa gbọ́ ni kó fi lè jalẹ̀ sódà tí jọ́ lọ́bá jẹ́ kọ̀rẹ́ jẹ́ ẹ̀hùn lọ́bá tó tẹ̀ níjọ́ tó bá mẹ́yàn tó jẹ́ yàwó òjòjò lè wọ́n ni ẹgbù ọlọ́run mẹ́rin tí ìṣe wọn ẹ̀ẹ́sẹ́ tó mọ́ ìjọ́ ọdún ṣe kọ́ mọ́tàrù èmi èso lù ẹ̀mùsẹ̀wàyí mo lè ní ìgbà wọ mi ilẹ̀ tó sì náà ẹ̀wọ̀ mi ilẹ̀ mo kí mi ò jalè àwọn èèyàn tó ti pọ̀ nínú ìjalè náà ló pọ̀ láwùjọ but because they are silent they allow others to set a bad standard for them it's just silence So it is not allowed that. As ah, of everybody, everybody should be perfect. But those things that we know that we do and allow you don't do, they are static. Àtàkì àkọsí wà bá dúró ní ìgbà. Ìwọ ọdún èdè lónìí. Tí wà bá dúró ní èdè lónìí. Ẹ̀fẹ̀ mọ́kù wà máa pọ̀ ẹ̀sì máa aláwọ̀ kọ́kọ́ fún ní you want to prove holier than thou attitude pé ìwọ́n tó wà olè tó máa wọ ìgò ní ìgbò tó wà olè ìwọ́n tó sẹ̀ láti wà olè ṣé ò gbọ́dọ̀ bá jẹ́ yìí so ilmu ńlá mi dì check what Islam knows about check ilmu kabina what you know about yourself eh now Don't bother much. Eh? Don't bother much about ilmun nasibik. What people know about you. You bother, but don't bother much. Rather, what you should bother much about is jalun nasibik. What people don't know about you. You see what people know about you Surely everybody will be portraying what is good about what, eh? to be projecting what is good about himself. Surely people might know good about you. But try to know, to pay attention more about those things that people don't know about you. That is why you see evil people are operating underground. Àwọn èèyàn tó bá jẹ́ ìyàwó, they want to buy acceptance from people they give out money, they show philanthropy, they do so many other things because they pay much attention about what people know about them. And it is that influence they are buying what they have that what they are trying to control the norms in the society with it, changing it from good to bad. So in that way, èèyàn bá ẹnu tẹ́yàn ń ṣò wọn ni pay much attention to what people don't know about you if you pay much attention to that you will improve it's just like somebody for exam one for fifty questions nígbà tó fi fún wọn fún material to read the material to read fifty pages but kò kájú ten pages long. ẹ̀rú ń bà tó tó wọlé exam nígbà tó exam ó di ọ́fà òsì lọ́wọ́ ẹnu tẹ́fẹ́jì tó kàún náà lẹ̀záàmù ti jáde wọ́n ló bá tẹ́nu bá tẹ́nu àwọn ìgbà you are very brilliant wọ́n mọ̀ pé ah wọ́n lè know about him ní wọ́n sọ but when he knows about himself say forty pages ní ọ̀gá àdúrà ní ọ̀gá ti tún kẹ́ mọ̀ mí so you should ẹmọ́gbà pé mo pé àwọn èèyàn fẹ́ àwọn èèyàn bú wọ́n fẹ́ ra iyì àwọn èèyàn ẹgbọ́ wọ́n fẹ́ ra iyì So they project the good aspect of them. By so doing, while lo influence wọn láti ẹ̀kọ́ ti change the moral code of the society. So, so what is? mo ti ka ìmúlá jìdìkì. Ìtọ́lọ́ ọba mọ̀ ń pa rẹ̀. Oh, pay attention to. it. Ilmu kabi nafsi ìdí wọn náà mọ̀ nípa rẹ̀ tí attention òun ló fi òfin bọ́lọ́wọ́ bá lóbìnrin ẹlẹ́ẹ̀kẹta ilmù náà sì bí kí táwọn èèyàn mọ̀ nípa rẹ̀ dúpẹ́ bọ́lọ́wọ́ ọba pé dáadáa tó ṣe èèyàn ọlọ́wọ́ gbà ó bá ṣe pé kí ìbá then ó wá kú jáàlù náà attention náà ọwá kú ilmú kàbìlá ìtú ọwá mọ̀ ń pa ọlọ́run ìtò bá mọ̀ ń pa ọlọ́run ọba yẹn òun yóò jò máa fi ìlú kan káàkiri káàkiri kọ́dà báwọn èèyàn ò bá ọlọ́run báwọn èèyàn bá rí ọ ọlọ́run ọba rí ọ kò ká má pe àwọn tẹ́jẹ́ yẹn bú ká má pe òkú lẹ́bí ká má pe aburú ló kọ tí ò jẹ́ ẹ̀ ká sì má àlá òbáwọn èèyàn rationalize aburú láwùjọ wa ẹ̀káwà tá a bá wá sí ìgbésọ̀ dáadáa lára ẹgbẹ́ tọ́ káwa náà kó jọ ká máa wà àtàkì ká máa sọ lẹ́ẹ̀kì tó bá lè láwùjọ wa sí ìkàkùn ọlọ́ọ̀bá tó fún alágbóyè ẹ̀sẹ̀ tó bá àwùjọ wa sí ẹ̀ká máa wá fàájọ àṣírí àlẹ́bí ló kú lágbogbo ẹ̀dá àlùkọ́ ìdílé ọ̀fìn nàìjíríà ìwà áhùn ìmọ̀ so ìyẹn náà gbọ́dọ̀ kéré ní àjọ ara tọ́lọ́ gbogbo lódò bá òjò bá ìlú ọ̀rọ̀ bí nàìjíríà wà áhùlánà ní máa yà àmì ọlọ́run ní sáńjẹ́ ìdákùnṣẹ́ wa ń bẹ̀ ọba náà hábìlánà mi àjọ àjọ lórí yàtì nàkúrà tààyè ọjà mẹ́rin tàfínà ìmáàmà ọba náà hábìlánà mi àjọ àjọ lórí yàtì nàkúrà tààyè وجعل المتقين إماما وكان هب لنا أزواج وذرية وتعايش وجعل المتقين إماما اللهم أصل لنا ديننا الذي هو عصمة أمرنا وأصل لنا ديننا الذي فيها معاصينا وأحسن عقلة التي فيها معادنها وجعل الحياة زيادة لنا من كل خير وجعل الموت راحة لنا من كل شر سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وعليكم السلام